السلام عليكم ورحمة الله وبركاته وقال لكم أن ìjókòó lọ́kọ-láyàwó tí máa ń ta èròpọ̀ sí ìrẹsì wọn náà làwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ wọn jẹ́ àwọn ọ̀rẹ́ ọkọ ọ̀rẹ́ wọn jẹ́ àwọn ọ̀rẹ́ ìyàwó àwọn ẹni tó ṣe pé wọ́n máa dàrú wọn kì í máa tó àwọn òfin lọ́mí ń dá sí àbójútó lẹ́bẹ̀ẹ́ sí jẹ́kí gbogbo tó kàn wọ́n làwọn máa gbèrú wọ́n fà sí wọn lọ́wọ́ gẹ̀ǹgẹ̀ àwọn atójúbọlé tó ṣe é pé gbogbo tí wọn pè wọ́n sí wọ́n máa ti torí rẹ̀ lẹ isi mẹ́ta ògiri irú àwọn ọ̀rẹ́ báwọn ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ìjókòó lọ́kọ láya máa ti bàjẹ́ nítorí pé ní táwọn ń gbà tẹsẹ̀ ń pè wọ́n wọ́n ti sùúrù lórí ẹ̀ ẹni wọ́n mọ̀ sọ fún ọ̀rẹ́ kíkọ́ rẹ̀ máa gbà ọ̀sẹ́ni kan ti máa gbà rẹ̀ ọ̀sẹ́ni kan lè fi owó rẹ̀ lọ tó gbà látàrí bẹ́ẹ̀ ẹni tí ò fẹ́ sinú bí ló sinú bí ẹni tí ò fẹ́ fọ́lé adùn yóò wò ní àná tó padà sí wípé ọ̀rọ̀ tó tọrọ wọn bá sọ lójú ó lọ wọn nígbà lọ́pàá ti kọ́rí òní nísìnyí olùgbà tó bá lórí kó ń kọ́yàwó òní nísìnyí olùgbà tó bá lórí kó náà pọ̀ ọkọ̀ dànù púpọ̀ nínú àwọn èèyàn ń táwọn tó gbà wọn máa fi lọ́mọ làkejì ìyàwó rẹ̀ ó níbi tóun náà ó ti ń fi máa ń mọ ní gbogbo ara títún ṣe mo dúpẹ́ wọn ò wá sì fi máa ń mọ ọ̀rẹ́ rẹ̀ lára ní kọ̀kọ́ ọmọ gbà ó lé lọ ní kọ̀kọ́ rẹ̀ ní àlọ́ máa tó lè gbàgbà gbogbo wọ́n ti lè máa fi lọ́kú lọ́lọ́yàn bẹ́ẹ̀ ni tàlàrí báwí bí ọkọ tó ṣe pé kọgbà ti ń ṣẹlẹ̀ láàrin wa àtìyàwó ẹ̀ tó bá ti wá pàdé pẹ̀lú ọ̀rẹ́ òpònú òní nǹkan méjì tí wọ́n máa sọ ju ti ń ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtìyàwó rẹ̀ lọ sérù rẹ̀ ti tó fẹ́yàwó ó tó fẹ́yàwó ọkà ga lásán ni ọ̀gá lọ́pọlọ àgbọ̀ bẹ́ẹ̀ náà ni obìnrin wọ́n ń bẹ pẹ̀lú ọkọ rẹ̀ ẹ̀jọ̀ ń gbé lálàáfíà ọjọ́ mélòó ní bẹ nínú ọdún ó lé lọ́gọ́rùn-ún mẹ́ta ọjọ́ ọkọ rẹ wá sa ìdásí ọ fún ọjọ́ mẹ́ta péré láàrin ọgọ́rùn-ún mẹ́ta ọjọ́ ó lé òtí wá gbé bọ̀rùn òtí ń tọjọ́ káwọn ọ̀rẹ́ rẹ tó bá ti jẹ́ pé gbogbo yín jọ sun ẹ̀kọ́ rí síbi kan náà tó yẹ káwọn náà lè pàkíyèsí rẹ láàrin ọdún kan ẹ̀mí ló lọ́kọ rẹ ta ìdásí ọ oṣù wa jẹ́ pé ẹjọ́ tó mú mẹ́nu yìí báyìí ọ̀ dámu lórí ẹ̀ kí lọ fẹ́ gbà bẹ́ẹ̀ ẹ tètè kọ́ fẹ́ ba ìjókòó rẹ jẹ́ lórí kẹ́kẹ́ rú rọ̀bọ̀n níjọ́ fa táwọn ọ̀rẹ́ lọ́pọ̀lọpọ̀ wọ́n fi máa ń sọ rẹ láti ayédáyé òun náà ni pé ìwájọ́ wà pẹ̀kí ló ti dédé pẹ̀kí abọ́ pàdé abọ́ ṣùgbọ́n mo pàdé ṣùgbọ́n ń bọ́ ìdí inú tọrọ fi máa ń dùn tó bá rí i pé wà wọn ọ̀jọ́ra wọn tán láwọn mọ̀ wà fún níwà ní kéré díẹ̀ nítorí díẹ̀ lé báwo lẹ́ ṣe rí ọ̀rẹ́ tí mú àṣà báwọn ọ̀rẹ́ yòókù náà ní máa mú àṣà wọ́n mọ̀ fà á mú mi ọ̀rẹ́ kan ti lè máa mu sìgá láàní rí inú àwọn ọ̀rẹ́ tó ń fa gbóga nítorí pé ìwájọ́ wà iná ìní máa mú kí ọ̀rẹ́ jọ ọ̀rẹ́ torí di eléyìí ẹni tó bá gbọ́n tó fẹ́ kí àlàáfíà kọjọba nílé òun tó fẹ́ kí ẹ̀mí ìgbéyàwó òun ẹ̀mí ìgbélé ọkọ òun kó fún wọn máa sẹnu wọn déédéé síbi ni kò sẹ́ni tí ò ní wàhálà tiẹ̀ kò sẹ́ni tí ò ní sọ̀rọ̀ tí ń bá pàdé láyé ṣùgbọ́n ṣe ní kálukú ló ń pa tiẹ̀ mára ló ń gbìyànjú láti wójútu tí sọ̀rọ̀ tó wà níwájú ẹ̀ láì jẹ́ kó gbéra rẹ̀ lọ sáàrin dọ́kítà tó bá gbé lọ sáàrin jẹ̀yà mélòó ga ní fẹ́ káàrin ọ̀dà mara lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ń fẹ́ kó di pẹ́ǹtù ká torí délé ọ̀rẹ́ bá wò ọ̀rẹ́ bá wò ọ̀rẹ́ ni bàbá ẹ̀ ọ̀rẹ́ ni ìyá ẹ̀ gbogbo ajọ tó gbogbo nǹkan ti lé tiẹ̀ ọ̀rẹ́ ni òpònú mi tún ponú dé kéke yóò tún máa sọ fọ́ọ̀rẹ́ kó làwọn bára àwọn lò ọ̀bọ torí de eléyìí èèyàn gbọdọ fura èèyàn máa ń téèyàn ń láyé èèyàn máa mú òdi wọn ibi tá a lè dọdọ rẹ dé àwọn kankan bẹ tó gbọ́dọ̀ kọ rẹ rẹ sọ láíláí ó ń tó náà gbọ́dọ̀ kọ sọ láíláí kọ rẹ ni gbogbo tí ti rẹ òbó tó tó sọ fún ó padà kábàámà rẹ kan tó bá ti rásìrí rẹ. kò sọ̀rọ̀ gidi má àṣírí rẹ tó rí wọn ni wọn fi wá máa tàwé ìròyìn ike kí ni wọn mánéjì ẹ náà ni sẹpọ lórí ibú rẹ sẹpọ lórí ibú rẹ sẹpọ lórí ibú rẹ gbogbo tó ti gbọ́ lẹ́nu ẹ ẹ lọ bí léèrè tí kò rí bẹ́ẹ̀ yọọ máa wọlé àti bọjẹ tó fi ní jámà kankan má lójú àwọn èèyàn lérò eléyìí náà lọọ máa tú kẹ̀kẹ́ ẹnu lọọ máa ṣàlàyé ilé rẹ fún lọọ máa sọ̀rọ̀ ìyàwó rẹ fún àmúbọ̀ wa mọ́sálásí ọ̀fà dúró ọ̀rẹ́ wa ní kílódé tó fi fa dúró ọ̀rẹ́ ní ìyá títí nì ìyá títí báwo mo fa dúró ní ọdọọdúnmọ̀ ìṣèjọ ọdún ọdọọdúnmọ̀ ìṣèjọ ọdún ẹbí sábà bí ọ̀rẹ́ ní ìyá títí nì ìyá títí báwo ó fi ọjọ́ bẹ̀ èèmọ́ ti sọ fún ọ pé kèsì ẹni tó yẹ kó fẹ́nu náà ó fi ó fi ọjọ́ bẹ̀ lójoojúmọ́ fi ọjọ́ bẹ̀ èèyàn máa ń gbọ́n kan èèyàn gbọ́n kan láyé yìí ọ torí ti ẹjẹ yìí ẹjẹ ká kíyè sára o àkú ká má lọ rẹ o èèyàn sì lè dá sí láyé anábì sọlọ máa ní sọlá náà ṣe àpèjúwe àwọn ọ̀rẹ́ fún wa ọlọ́rẹ́ rere àpèjúwe rẹ lẹni tí ń gbé lọ́fíńdà ká nínú kárí lọ́fíńdà kárí gbà lọ́dọ̀ rẹ láì sanwó nínú ó wa gbóòórùn nínú kọta fún wa àárí gbà lọ́fẹ̀ẹ́. àríra pẹ̀lú owó wọn gbé oorun lọ́dọ̀ ọ̀rẹ́ burúkú ẹ̀wẹ̀wẹ̀ wọ́n dàbí àgbẹ̀dẹ tí ń fi ẹ̀wù yìí tẹ́ẹ̀kì tí èèyàn bá fi lè jókòó tì yóò tó yàn lásán olùbíkà ti fi ẹ̀wù yìí àwọn ẹ̀ta máa ń ta pa pa tó tó lé wọ̀ gbogbo ẹ̀ta máa ń tó bọ̀ ń yẹra òórùn burúkú ńkọ́. ẹnìkan ò ní jáde lágbẹ̀dẹ kẹ́nìkan pàdé rẹ̀ bụ mọ́mọ́ bíi títí bọ̀ òórùn burúkú bẹ́ẹ̀ lọ́rẹ́ burúkú rí o bẹ́ẹ̀ lọ́rẹ́ burúkú rí ní ti pọ̀ rẹ̀ rẹ̀ alágbèrè alágbèrè wa yẹra fún ẹ ti wọn sọ pé àwọn alágbèrè tó wà ládùúgbò wọn kà wọn náà wọn kọ rí o wọn kọ ọmọ kí ló dé tí ì bá sọ tí ì bá kọrọ wọn bá jọ wọ nǹkan kan náà wọn jọ ń ṣe tí wọn lè má dọrọ wọn náà bá gba máàkì tí ọjà ẹ dákun ẹ̀yin èèyàn ní ságbèrè òkè kí ló mú ọmọ tì ya alágbájá ti pẹ́ bí ayé ti ṣe rí yẹn torí ẹ tí ọ̀rẹ́ rẹ bá jẹ ní rí tí wọn bá sọ láwọn àwà burúkú tó máa ń sọ dáadáa nípa ọ̀rẹ́ wọn mọ kojú dáadáa wò wọn náà ìkékèé ṣe lásán lẹ́jọ́ ń sọ̀rẹ́ àfi nítorí pé wọn náà láwọn wà dáadáa lọ́wọ́ tòsọ̀rẹ́ dáadáa ti wá tán láyé tó fi jẹ́ pé bí àwọn àwọn èèyàn burúkú àwọn èèyàn rádaràdá àwọn wọ agbó àwọn ata àwọn kòkè wọn mú lọ́rùn níbi táwọn èèyàn rí wà ní ìsìnbá àdúgbò ṣe wà yìí ó lè sọ pé gbogbo ẹtí ń bẹ lásìkò yìí èèyàn abú ni ajẹ́ pé wọ́n dáhùn nínú jíjẹ́ èèyàn bẹ́ẹ̀ lànà ìsọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá sọ ẹn bá sọ pé gbogbo ilé ayé ẹni bú ni wọn wọn ti parun tí wọn lọ parun jù torí ẹ kí àdúgbò ọ̀pọ̀ ó ti pọ̀ yìí kéèyàn kún bẹ́ẹ̀ ó ti kún bẹ́ẹ̀ yìí wọn á ní gbogbo wọn lọ lórí ibú ẹni tó ṣe bá sọ rẹ wọn gbá lọgbọ lórí ibú ẹni tó gbá lówó wọn máa bá sọ rẹ ó sì má sí ló lè gbá sọ nítorí pé onílàkà ẹ máa ronú ọ̀la bó ti tọ́lẹ̀ mi lórí olè dọ́tà mi lọ́la ọ̀tá rẹ̀ náà ìwọ̀n bá lọ́ba dọ́tà nítorí bó ti dọ́tà rẹ̀ olè tọ́lẹ̀ rẹ̀ lọ́la. orídìí eléyìí ọ̀rọ̀ lé wa ká máa ma ìtaba lè sọ́kọ́ rẹ̀ wa o ọ̀rọ̀ àárín àwa àtọ́kọ́ wa ká máa ìta lè sọ́kọ́ kọ́ wa o ọ̀rọ̀ àárín àwa àtìyàwó wa ká máa ìta lè sọ́kọ́ rẹ̀ wa o nítorí pọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń súnmọ́ wa lórúkọ kọ́ rẹ̀ wa ló jẹ́ wọ́n ń retí àtidáyẹyẹ wa lẹ́nu o wọ́n ń retí àtiyọ̀ wa ní o kákìí sára mọ́tò ọ̀gá ti pé wọ́n ló kun ọ̀tá rẹ lọ́bẹ tó fi du ọ lọ́wọ́ àti ọ̀tán ọ̀wọ́ àtọmọ kábàámà láago mélòó olú ẹlẹ́dàá kọ́ má dàbí wa o سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك